الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò tí ó ń dé sí etí ìwọ wa tí a pè àkọlé rẹ̀ ní ìpè òdodo. Ti alhaji wa shamsuddin shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bá bá wa gbà shitu shotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni al ishaq abọlọrẹ muhammadul awwal tí wọ́n jẹ́ ìmáàmù ní masalasi da'watul haki. central mast ní lẹ́mẹ̀ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulilahi rabbil alamin waliyil muttaqin wa ala alihi wa ashabihi wa salama tasliman kathira wa sallallahu wa sallam wa baraka ala almabi'athi rahmatan lil alamin wa ala alihi wa ashabihi al atqiya wa sallama tasliman kathira. عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته akí gbogbo ẹ̀yin olùgbọ́ wa àtúnkí wa káàbọ̀ sórí ètò wa ìpè òdodo nbí Ọlọ́run bá fún bàbá wa tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí kọlọmọ bá ṣàbà san ní ọ̀sán dáadáa àfẹlẹ yìí náà sọ fún ẹ̀yin náà tọlọmọ bá kẹ́ lórí àwọn ètò báyìí kí ẹ̀yin náà máa gbéwó kalẹ̀ kí a lè láǹfààní àti máa lo àǹfààní òfin ọlọ́run ọba yìí tí ọlọ́run ọba jẹ́ kí a láǹfààní àti máa sọ yìí káwọn èèyàn lè láǹfààní àti máa túbọ̀ gbọ́ dáadáa ẹ lè ṣe lórúkọ bàbá yín àbí lórúkọ ìyá yín àbí lórúkọ iléeṣẹ́ tí yín àbí lórúkọ nǹkan míì tẹ́ fẹ́ fi sọ ní ti dáadáa kẹ́yìn máa gba ládàá lọ káwọn èèyàn dẹ̀ máa tara ti ń ṣoríire kẹ́yìn náà ti máa ṣoríire wa tí wọ́n san owó ní wọn bá tá a fi bẹ̀rẹ̀ yìí kọlọn kójọ kó má jẹ́ kí ṣe tán nítorí ìdàrúmọ àwọn èèyàn lójú alájọ kan tọrọ à ń tẹ̀síwájú bá a ṣe ń kí àwọn tí wọ́n ń gba ìjọba káàbọ̀ sórí àwọn ọ̀pọ̀ táwọn náà ń bọ́ sí tọ̀ bá a ṣe rí náà rèé bọ́lá wọn bá ṣe kọ́ dàrú pé ó ṣe fẹ́ rí òun náà ni ó ṣe rí ní gbogbo ibi tó ti rí kàkàkiri ẹ̀yin tẹ́ láǹfààní àti máa gbọ́ wa jẹ́ àwọn iṣẹ́ yìí fún wọn ẹ̀yin tẹ́ bá wà ẹ̀yin náà dìímú kẹ́ gbọ́ ẹ tẹ̀lé òfin Ọlọ́run àwọn kan náà ni wọ́n kúrò ńbẹ̀ lánàá àná yẹn náà tí wọ́n kúrò ńbẹ̀ ńgbà tí wọ́n débẹ̀ ńjọ́ náà ó dàbí ogójì ọdún lójú àwọn bàbá ní ogún ọdún ń yi wá náà yìí kan tó kant Akbar kẹrẹkẹrẹ pé àsìkò tí náà bá tó ti tó ìkan sì jẹjẹjẹ ó gbèsè gítà àwọn méjèèjì àwọn náà ní ọpẹ́ tọ́ sí lórí ti kó wa ṣe ìwú lẹ́yìn fẹ́ ṣe kí ni ìpalẹ̀mọ́ yín ọlọ́run sọ fún anabi wa dawud alayhi salatu wa salam wípé. ya dawudu inna ja'alnaka khalifatan fil ardi fahkum bayna an-nasi bil haqq. Ah. ọlọ́run ọba ní ìwọ daoud àwa la fẹ́ ṣe àrólé lórí ilẹ̀ a fẹ́ ṣe lórí lórí àwọn èèyàn. khalifatan fil ard. pàṣẹ wá ṣíyẹ yìí. fahkum bayna an-nasi bil má fara ni àwọn èèyàn má rọrú má dájọ́ figbe fẹ́nìkan ṣe dáadáa ṣe dọ́gba ṣe rí ẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ bọ́ sípò agbára yìí ah. ẹ má gbóró dé o ẹ bẹ̀rù ọlọ́run o ẹ má nílẹ̀ mi pé àwọn tí lágbájá ṣe má bàjẹ́ ẹ má jẹ́ kéṣù tàn yín ẹ má jẹ́ káwọn èèyàn bí èṣù ṣẹ́rẹ́ yìí náà tẹ́yìn máa ń tọ̀yàn tẹ́yìn máa ń sọ fún lórí pé òní tó ṣe fún ẹgbà báyìí ó yà wọ́wọ́ nǹkan tí wọ́n náà máa ṣe báyìí ṣẹ́rí kínní kí n jẹ́ kí ìlú ìlọsíwájú n tó wà ń lẹ̀ pọ̀ rẹpẹtẹ kódà kẹ́ máa fojoojúmọ́ ṣe ẹ̀ lè parí ẹ̀ àwọn eléyìí náà ń rọ̀ yín kẹ́yìn ṣàmójútó sí. fàḥkum bayna an-nasi bil-haqqi wa la tattabi'il hawa. ẹ má tẹ̀lé fẹ́nu ẹ má dẹ̀ tẹ̀lé àwọn alágídí ọkàn ẹ má tẹ̀lé àwọn onímọ̀ràn ọgbọ́n. tattabi'il ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ẹ̀dá ò da o ní tó pọ̀jù nínú àwọn èèyàn wa. wọ́n á forí eku gbátẹ́yẹ wọn sọ tẹni lágbájá fẹyìn aṣọ ti làkàṣègbè fún yín àwọn fẹẹ dá lọ́dọ̀ yín ni o. wàlá tẹbi rìn hàn. ẹyẹ máa wo bẹ ẹ ṣáà máa sọ fún wọn wípé. sabilillah. ẹyẹ ṣáà máa wí fún wọn pé tọ Ọlọ́run ọba nìkan ló pé ṣe lágbájá yìí tẹ ló ṣe yẹn tán Ọlọ́run kó tán Ọlọ́run jẹ́ ká náà gúnlẹ̀ dáadáa. wọ́n tẹ tẹbi ìrìn hawa. torí pé bẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ o nígbà táyé náà bá toyò ilẹ̀ la máa tó mọ̀ pẹ́ ṣe dáadáa. wọ́n tẹ tẹbi ìrìn hawa. bí a ṣe fẹ́ bẹ̀rẹ̀ yìí kọlọ́njẹ́ lè ṣe dáadáa. ayọ̀dẹ́lá kàn sábì ilẹ̀ la. téèyàn bá ń tẹ̀lé fẹ́ẹ́nu Ọlọ́run bá ní á sọ̀yàn kúrò lójú ọ̀nà tọ́lọ́run. nínú àwọn ẹ̀kọ́ tẹni tó jó lórí bẹ́ẹ̀ ṣe ń dé yìí sáwọn ọkọ̀ láwọn stéètì tẹ̀tí ńláǹfààní àti gbọ́ wa gbogbo ẹni tẹ́ ń bọ́ sípò agbára ẹ̀yin governors ẹ̀yin tẹ́ tọ́lọ́run bá tún yàn tí wọ́n gbogbo yín lápapọ̀ bẹ́ẹ̀ ṣe ń bọ́ sáwọn ọkọ̀ yìí àti gbogbo ibi tọ́lọ́run bá ní kóníkálukú náà tún máa bọ́ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ páyà ọlọ́run o ọ̀rọ̀ yóò yọ ẹ̀yin head of service náà lẹ̀ kò yọ gbogbo ẹ̀yin tẹ́ wà nípò agbára yìí náà lẹ̀ gbogbo ẹ̀yin PS gbogbo yín náà lápapọ̀ là ń bá wí ẹ páyà ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run ṣé ẹ mọ̀ pé àwọn kan náà wà lórí síìtì yẹn lánàá ó ti kàn yín lónìí báyìí o ẹlòmínú ń bọ̀ wá kàn lọ́la o kò sígbà tẹ́yìn náà ní dìtàn kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí yẹn àwa tá à ń sọ̀rọ̀ yìí náà ń bọ̀ wá dìtàn jọ kan kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí àfi ká dì í torí pé ọlọ́run ọba jẹ́ kánábì náà mọ̀ pé òun ò dá àwọn kan síwájú tí wọ́n wá ń gbẹ láyé gbére ìwọ náà máa lọ àwa náà ń bọ̀ wá lọ ṣùgbọ́n tá a bá lọ kí ni tá a fẹ́ fi lẹ̀ kí lóore pa tẹ fẹ́ fi lẹ̀ olórí lára ń tẹ gbọ́dọ̀ ní òun náà ní kẹ jẹ́ kára ẹ̀rẹ̀ ra yín lẹ̀ fáwọn èèyàn. wabima rahmatin minallahi linta lahum. ọlọ́run dìde sọ fún anábì ní sallallahu alaihi wasallam pé ìkẹta ọlọ́run bá ṣe fún ẹ yìí linta lahum rẹ̀rẹ̀ ń lẹ̀ fáwọn èèyàn o má ṣe gànàgànà lé wọn lórí o. walau kunta fazzan ghalizal qalbi lanfaddu min hawlik. tẹ́ bá tó bá lọ lera dáadáa tó lejú léhùn tó sọ pé èmi mi ìgbàgbàkúgbà bí mo ṣe wà yìí àní kẹ gbàgbàkúgbà lóòótọ́ kódà kéèyàn gbàgbàkúgbà ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ wá lé àlejò tí òfin ní ṣe rí tí òfin ní ṣe bá sọ̀rọ̀ ẹni tó bá wà nípò àṣẹ ẹ gbọ́dọ̀ máa wá sórí rédíò ẹ gbọ́dọ̀ máa wá sórí tv ẹ gbọ́dọ̀ máa mẹ̀dùn ọkàn àwọn èèyàn àwọn àwọn elétò kan wà tó jẹ́ sí pé jẹ́ subhanallah àwọn èèyàn ara ni àwọn èèyàn èmi láǹfààní àti mọ̀bì kan tó jẹ́ sí pé ibi níbò káàtà sí àmójútó gidi gan gbogbo ọjà tí wọ́n ń tà ní ní ifọ̀ market àwọn abúlé yìí ló ti ń wá àwọn ọ̀nà abúlé yìí ò gbádùn bó ṣe ń wù kó mọ gbogbo eléyìí náà ní ìsìn iṣẹ́ ńlá kan ní lọ́tọ̀ tó yẹ pé àwọn tó lo òlè ṣe tán ńgbà tán kì í ṣe ọlọ́run kó lọ́n sàn án náà lẹ́sàn-án rẹ̀ gbogbo àwọn abúlé yìí tó lọ láti ẹgbẹ́ lépo tó tà yìí tá à ń pe àwọn sẹ́ríkì ni àwọn ọ̀nà ṣólù abúlé ògùn ọlọ́pàá bó ṣe lọ bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀nà yìí gbogbo ọjà tá à tà ní fọ̀ báyìí pátá ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ninety percent ẹ̀bí ló ti ń wá ní. ẹni tó bá jó lórí gbọ́dọ̀ wá sórí rédíò kó wá gbọ́n bọ́lá bá ti yin àwọn èèyàn níbo ni bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ kó rẹ̀ rẹ̀ ẹ̀lẹ̀ láti gbọ́n táwọn èèyàn níbo ká tà sí. téèyàn bá ṣerú eléyìí tó bá wá gbé rẹ̀ sípò pé àti dépò agbára náà kò sẹ́ni tó fẹ́ bí wa bíyàn bá gunjọ kan ó ń bọ̀ wá bọ́lẹ̀ kan. ilé padà bí. bákan náà ọlọ́run tún sọ pé fáfọ́ ànihùn ẹ ṣàmúkúrò fáwọn èèyàn àwọn èèyàn jẹ́jú yín lóòótọ́ kò sẹ́ni tó fẹ́ dépò ńlá táwọn èèyàn ní jẹ́jú ẹ̀ àwọn kan dalẹ̀ yín kódà àwọn lè ti gbẹ́ bọ́ nítorí yín wọ́n lè ti san torí yín wọ́n lè ti rán àwọn èèyàn kan pé kí wọ́n máa lọ ṣoríṣiríṣi fún yín wọ́n ti borúkọ yín jẹ́ kò sí tán ti ṣetán pa yín mélòó lè wá fẹ́ dì mú ṣe bẹ́ẹ̀ náà rí wọ́n ṣe bẹ́ẹ̀ fún ọkàn lánàá wọn padà rí pòde tó bá ṣe bẹ́ẹ̀ fẹ́yìntẹ́ wá padà wá débẹ̀ kílẹ̀ wá dúpẹ́ fún tó wá pẹ́ fẹ́ rọrú ẹ nídàá ti rọrú. kódà ẹ máa ní ìdá sísan titi wọn náà ẹ kàn sáwọn orú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ tún gba ìmọ̀ràn lọ́dọ̀ wọn. Ah, ẹ ń ṣe lè báyìí báwo lẹ ṣe ń ṣe ń gbà fi wà ń bẹ̀ ẹ wò Islam Allahu Akbar ẹ tún gbà ìmọ̀ràn lọ́dọ̀ wọn ẹ tún seek opinion titi wọn náà ẹ má wo ní wo wípé láyé àyín ti kóòtù dé kádọ̀ rẹ kò ní tán kò ní jẹ́ kìlọ̀ síwájú bá àwọn stéètì tẹ́yìn náà ń darí wọn yìí àwọn aráàlú dẹ̀ ní dunnú sí ìlọsíwájú ìlú àwọn ìlú òun náà ló gbọ́dọ̀ mú mú lẹ́mìí àti gbogbo àwọn oríṣiríṣi development. ọ̀kọ́lá sallallahu alayhi wa sallam. anábì sallallahu sallam ń sọ báyìí fún wa wípé. idha kanat umara'ukum khiyarakum. anábì ní tó bá yẹ pa àwọn olórí yín tọ́lọ́ ń bá ṣe wọ́n ní ẹ̀ṣà fún yín. wa aghniya'ukum. tọ́lọ́ ń ṣe àwọn olórí rẹ̀ ní eré olórí wa kì í ṣọ̀mùtí tolórí ò bá ti ń ṣe oníṣìnà kì í ṣe olè kì í ṣe kà kì í ṣọ̀dájú. idha kanat kì í ṣe pé òun ló ń fààyàn ló pẹ́ lọ palágbájá á mi lọ́wọ́ tí kò bá ti ń ṣerú èèyàn bẹ́ẹ̀ lólórí tó bá yẹ pé tó láàánú ni tó lawọ́ tọrọ aráàlú mumúlẹ́mí rẹ̀ tó popona mumúlẹ́mí rẹ̀ tíná mumúlẹ́mí rẹ̀ tí bó ṣe fẹ́ ṣe àwọn nǹkan àmáyédẹrù fún wa àmáyédẹrùn bó ṣe múmúlẹ̀ rẹ̀ tó bá pẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. wa'amrukum shura bainakum fazahara al-ardi khayrun lakum min batniha. àkórí ń tàn níbi ń sọ́nbẹ̀ ni pé orí ilẹ̀ ayé á rọrùn fún yàn láti gbé ṣùgbọ́n tó bá pọ̀ lórí bá jẹ́yàn tí ò dáa orí ilẹ̀ ayé ò ní rọgbọ fún yàn láti gbé. ìdá kan àwọn ọmọ ọkọ mi ṣe rárá. ìta fẹ́ fi parí ẹ̀ lónìí òun náà níta níbi tó fi ń sọ fún gbogbo àtàjẹrú ẹ̀yìn táwọn olórí ń darí wa olórí mọ́sálásí ni olórí ìlú ni. anábì sọ́nù hadith yìí pé. kuntu máa bí bákìrọ̀. anábì eh, àwọn sàhábà yìí ń ṣàlàyé fún wa nípa tó ṣẹlẹ̀ láàrin ara wọn nígbà nípa arákùnrin kan tó ń bu olórí tó ń ṣe kútùbà lọ́wọ́ tó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí tó ń wù pé ẹwà ṣe tó rí ẹwà bó ṣe rí ṣé àwọn pé ń tẹ̀yìn gùdùn nù ẹ̀ ní kẹ́ máa fi olórí ṣẹ̀fẹ̀ kẹ́ máa sọ tí ò dá nípa olórí yín ẹ má sọ̀rọ̀ tí ò dá nípa gọ́vnà yín ẹ má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí ò dá nípa àwọn tọ́lọ́mbà fi ṣe lórí ìmáàmù yín gbogbo àwọn tọ́lọ́mbà gbé sípò aṣíwájú yìí èèwọ̀ ni káhàn tiẹ̀ máa rí láti sọ̀sọ́kúsọ nípa wọn. àkọọ́lẹ̀ abubakar eléyìí náà ni sọ́kọ́lá sami'tu rasulallah ìsọ̀sẹ́lẹ̀ mẹ́ta. sàhábì wa ni òun gbọ́ tánà bí sọ wípé. mani ahana allah ni fẹ́ràn mi. ẹnikẹ́ni tó bá fi lè bẹnu àtẹ́ lu ẹni tọ́lọ́n bá fi ṣàrólé kan lórí ilẹ̀. ọlọ́run bá yẹpẹrẹ òun náà ọlọ́run bá o. tọ́lá tàrà báyìí ọlọ́run bá kó

astaghfirullah wa atubu òru òní ni tún jẹ́ òru kan nínú àwọn òru odd number eh, ká ṣojú kòkòrò láti tún jí lóru dáadáa kọlọ̀ kó gbalẹ̀ fún wa asalaamu wa rahmatulahi wa barakatuhu. wa salaam. wa ma kana li mu'minin wala mu'minatin idha qadallahu wa rasuluhu amra an yakuna lahumul khiyaratu min amrihim. ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀hún ustaadu wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh eight o oh three